الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن عوف بن مالك رضي الله عنه عوف بن مالك لما سألكم ذنورفون gbogbo àwọn sọ̀hábí ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ọgbà hadithi tí alifáfẹ́ kọ́ yìí عن رسول الله صلى الله عليه وسلم قال ọ̀nà mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọmọ sábà wa ṣàlékún kí a ti gbẹ fún anagba muhammad sallallahu alaihi wasallam lọ́sọ báyìí pé khiyaru aimatikum alladhina tuhibbunahum wa yuhibbunakum ẹ̀rọ àwọn tó dáa jù nínú àwọn ànábì ní àwọn tó dáa jù nínú àwọn olórí àwọn èèyàn òun ni àwọn olórí tẹ́ fẹ́ràn alladhina tuhibbunahum wa yuhibbunakum bẹ́yìn tí ń nífẹ̀ẹ́ wọn àwọn náà ń nífẹ̀ẹ́ yín ìyẹn ni pé sítándàdì tí olórí òfin wọn rẹ̀ ó yóò dáa àbúrò ọ̀dà ọ̀là nẹ́bí gbé kalẹ̀ yìí o. mọ̀wùlẹ̀ máa dààmú ara rẹ̀ mọ̀wùlẹ̀ máa wá ọ̀nà ẹ̀tàn kan kí sáàtì wo pé wọ́n fẹ́ràn àwọn tí nífẹ̀ẹ́ tọkàn nífẹ̀ẹ́ ti ti ti gbà tí wọ́n bá rí ọ olórí ọwọ́ náà kí ẹ máa wádìí pé ìdáhùn ẹ̀ lọ. ànábì ní olórí tó dáa òun làwọn tẹ́ fẹ́ràn o a sì máa ti ń jẹ́ èèyàn èèyàn àwọn ṣe dáadáa sí náà ni bẹ́yìn bá tí wọ́n ń fẹ́ràn wọn o nǹkan kejì tí olórí òfin rẹ̀ ni pé ìyẹ́wọ̀n náà fẹ́ràn àwọn ọmọ ìbẹ̀ lábẹ́ ìfẹ́ wọn ni ó máa mú ọ̀dà fi dèdè kún wọn. Ànábì sallallahu alaihi wasallam ní àwọn tó dáa jù ní àwọn olóògbé yuhibbunahum wa yuhibbunakum. Ẹ̀yin ọmọ fẹ́ràn wọn nítòótọ́ àwọn náà sì máa ṣe kí ni àwọn náà nífẹ̀ẹ́ yín. Ẹ máa wo gbogbo lórí tó bá nífẹ̀ẹ́ ìlú ó tilẹ̀ òfin rìpọ́sì sí rè ó kéré yọ lápá bá nífẹ̀ẹ́ ìlú tààrà ìfẹ́ ìlú rẹ̀ ń bẹ ní kíni ìbẹ̀ lọ́kẹ̀. bó sì ti lè wù kó wọ́pọ̀ nílùú tó bó ti lè wù kí rìsọ́sìsì ìlú tó fẹ́yìn bá gbàgbọ́ lórí tó fẹ́ràn ìlú ni pàbó ní ọjà sí o. yóò lè gbé gbogbo olú gan tàpé lólẹ́ rà torí pé ìfẹ́ ìlú yẹn ò sí kíni sí lọ́kàn àwọn eré àtọ́ yẹ ká wọ́kọ̀ ní nàìjíríà nù ọmọ nàìjíríà fẹ́ràn nàìjíríà òdodo ọ̀rọ̀ délẹ̀. a láwọn ọ̀rẹ́ aláwọn tá à ń bá ṣe láwọn ìlú ni àmọ́ bí ìlú wọn ti rí lọ́kàn wọn. ìlú yẹn gbọ́dọ̀ bàjẹ́ o ẹ máa gbọ́ lẹ́nu wọn ìlú yẹn gbọ́dọ̀ bàjẹ́ o ẹ máa rí inú wọn. wọ́n bí ẹnìkan dá ọ lọ́ọ́ èmi tí nìkan kọ́ kan ní òru kan pé ọ̀fẹ́ da ìlú Saudi rú pẹ̀lú ọmọ Saudi òṣùntàn ọ̀làbọ̀jọ́ ọmọ Saudi ìfẹ́ ìlú yẹn ń bẹ ní kíni ìbẹ̀lọ́ kan wa èyí tẹ̀mí ẹ̀ má ní wí o èyí wọn náà bá mọ̀ wí o èyí tó ní má tó dẹ̀mí lójú ní ìṣègùn ìmúyọ kò sí kọ́dà bí òun náà ò rí ntọ́tẹ lọ́rùn tó bẹ́ẹ̀ lọ́dọ̀ kínni lọ́dọ̀ ìjọba bíi ẹ̀wá dojú ìlú mi dé kọ́ kò rí bẹ́ẹ̀ nàìjíríà yìí ẹlòmíì bá rí ẹjọ́ lẹ̀bi àpòpọ̀ ní wọ́n ta nàìjíríà tí wọ́n kú ẹ̀ ìwà ẹlòmíì tọ́ka bẹ́ẹ̀ pé eléyìí ò kíá eléyìí ò kíá àdánwò ni o a gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ olórí olórí àgbọ̀dọ̀ ìlú àtàwọn tí ń darí